ọjọ́ tó wá lágbára jù láàrin wáǹsì tẹ́ẹ̀nì yẹn òun náà ni sí yẹ́wù Àrọ́fà ni àbí ọjọ́ kẹwàá tó jẹ́ ọjọ́ tá a pẹ̀ ẹran ìkìlẹ́fù gbọ́dọ̀ wọn àfa lórí rẹ̀ ṣùgbọ́n àpapọ̀ ọ̀rọ̀ tá à ń sọ bọ̀ yìí Imam Ibn Taymiyyah àwọn yaba ni clear rẹ̀ nígbà táwọn afa ń fà lọ́tún lọ́sì wípé ọ̀dà náà twenty one tó ìparí Ramadan náà kọ́ èrò lóore jù nínú mẹ́wàá ilé àti mẹ́wàá àti èrò lóore jù eléyìí tóòtọ́ yọ́mù hajj akbar ọjọ́ hajji ńlá pàwátá tá a pẹ̀rẹ̀ fọ́nà ọba ìjọ kẹwàá tá n pè ìjọ léyà ìbẹ̀m̀bẹ̀ èlùkú fìbí arọ́fà ìjọ tá a tí àwọn èèyàn ó dùn ní arọ́fà ọjọ́ tọ́nà ń sì máa bọ́kùn ní lọ́rọ̀ àwọn èèyàn jù pèsè lágbájá yìí kò tó wọná mọ́ kò tó ọjọ́ arọ́fà inú ọjọ́ náà lọ wà ọjọ́ sánmà báyìí yóò mọ̀ wá sọ fún mọ̀lẹ́ká pé ṣé ẹ mọ̀ sọ fún mo ní dáwọn yẹn ẹni mọ́dà wọn wọ́n máa pààyàn wọ́n máa tàjẹ́ lẹ̀ àwọn eléyìí ńkọ́ sẹ́yìn ní ń pa wọn ẹ ẹ̀rọ rí wọn bó ṣe takókó ẹ rí eruku bó ṣe bùwàdáru kí ni ń fẹ́ náà wọ́n ń fi àlìjànnà mi wà inni ushidukum anni qad ghafartu lahum mo wá ń fi yín jẹ́rìí lónìí wípé sẹ́yìn ráwọn tí mo bá jì wọ̀nyí mo ti forí jiyàn nínú wọ́n tó tẹ̀ náà ni ọ bọ̀ sí ìjọba àpẹẹfọ́nà nínú wọ́n tó tẹ̀ náà ni ọ bọ̀ sí ọ̀dà wá láti twenty one to thirty tàbí twenty nine Ramadan náà nkọ inú rẹ̀ lẹ́yìn láti kọ́ dúró wà mbẹ́ khairu min alfi shahr ọdún ooru kẹ́lí tí èé sí ẹgbẹ́ ẹgbẹ̀rún oṣù ọ̀dà náfìlà kẹlẹ́rù náà kìí ṣe náfìlà téèyàn lè ṣe ní ẹgbẹ̀rún oṣù one thousand oṣù gbogbo ọdún náà lè ṣe ń bi tó náà àwọn àfà àwọn kan má kọ̀kọ́ pé one to ten ilé ni àwọn kan mú twenty one to thirty Ramadan Imam Ibn Taymiyyah ní ẹ̀jẹ̀ amú méjèèjì ká papọ̀ kásẹ̀dọ̀yọ̀ kan kásìjámú nínú gbogbo ọjọ́ láyé nínú gbogbo oṣù níbo àsìkò sàsìkò tí wọ́n bá léèyàn sí sí olóore fọ́nà tó wá jẹ́ ojú mama láti ojú mama o di ìgbà tó rùn ọwọ́ kò sí ọjọ́ tí í ṣe déédéé one to ten táwọn yìí ṣùgbọ́n tí wọ́n bá ní òru bákan náà títí náà òru eléyìí kò tó òru 21 to 30 Ramadan bí ọ̀sán ti 21 to Ramadan náà ò ṣe tó ọ̀sẹ̀ ilé ọ̀rọ̀ ńlá ni o rahimallahu sheikh